ẹ̀lẹ́lẹ́ alára ìjọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo mú kí dédé yín lé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wàràǹgbà àga àmọ̀ta èdè pátá gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo ẹ̀yin baálé baálé gbogbo ẹ̀yin baálẹ̀ baálẹ̀ gbogbo ẹ̀yin níjòyè níjòyè gbogbo ẹ̀yin ìjòyè abàkúnlọ́rùn gbogbo ọmọ gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo yín mo kì í pé lágbára ọlọ́run ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ ire wa ò ní dàpínlẹ̀ àní kábàámọ̀ lágbára ọlọ́run àkàndá ọ̀rọ̀ awíkòǹkò ló kọ́ mi àjáwò àrònìmí awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé èmi ni irun mọ́lẹ̀ ìpadà bọ̀ràn míyàn bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ọ̀rọ̀ ibi tó léde yìí dé là ń bára wa sọ là ń gbìyànjú láti yànnà náwọn nǹkan kan bẹ̀ eléyìí ni mo pè ní Familitocracy episode five eléyìí ni part three uh, Nigeria destiny can never be fulfilled if we continue to be spending lavishly like this. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńlọpọ̀ nínú tàbí ká sọ pé àwa péréte kan la gbójú àgan sí pẹ̀lú ìsowó òlú mọ̀kùmọ̀kù ẹni tá a ti ní lọ́kàn wípé dídé tó bá dé yóò kọ́wọ́ ìwà ìbàjẹ́ balẹ̀ bọlẹ̀ débi pé gbogbo àwọn tí gbogbo àwọn leakages ibi tó wá ń gbà jáde Bọ́lá Ahmed Tinubu ó di tó bá ti di tí ò sí leakages mọ́ á rí owó kó jọ láti ṣe nǹkan amáyédẹrùn àròwó kójọ láti ṣe nǹkan tó máa mú ìgbé ayé ìdẹ̀rùn báwa mẹ̀kúnnù but unfortunately reverses the case story upon stories um, àwáwí lórí àwáwí excuses upon excuses and we are tired of that we need renew hope he promised us now because àwa náà wálé ayé pẹ̀lú ìgbàgbọ́ wípé àwa náà ti ní n tá a fẹ́ jẹ́ lọ́kàn n tá a fẹ́ dàmbẹ́ lókè mi wa àwa lè lè lè lè lè lè àrílébá àwa wà wà wà wà wà àrímú gbogbo wàhálà wa wá já sí pàbó àwa ṣe ṣe ṣe wá dàbẹ́ nípa àmọ́ ṣe àwa kò nínú fìkanràn kò ṣe àtìpọ́njú iṣẹ́ ò ní mọ́kọ láyà kọ́ mọ̀ràn mọ́ ìyà táwọn baba ńlá wa jẹ́ tí wọ́n láwọn ò fẹ́ káwọ́ ọmọ jẹ́ tìdùnnú tìdùnnú ńlájà wa fi ń jẹ̀pẹ̀tẹ́ gbóná ìyà táwa náà ń jẹ táwa ní a àfẹ́ fi ilẹ̀ dọ́mọ lo and behold àwọn ọmọ wa ti ń gbọ́n omi ẹ̀ mu hmm. tálíkà àbí Yorùbá máa sọ̀rọ̀ kan pé olówó pò kọ ọ̀bànújẹ́ olówó pò kọ ọ̀yà tálíkà lómi toro orí ẹ̀ ló ń wọ́gbọ́n mu gẹ́dẹ́gbẹ́ sálẹ́sì rẹ̀ ńkọ́ ta ni ó mú kọ́lọ́mọ́ fìyà ṣe tiwa now mo ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa ọ̀rọ̀ fámìlì Bọ́lá Ahmed Tinubu a ní láti ṣàwáwí ẹni tó bá fẹ́ mọ àwọn nǹkan tí mo ti sọ kó padà lọ wo àwọn series eléyìí tó ti bẹ̀rẹ̀ ibi tí mo fẹ́ fò sí ò ní àwọn owó tààrẹ Bọ́lá Ahmed Tinubu ná tó bí wa nú. No because ààrò kan bẹ́ẹ̀ sí tẹ́ bá wò dáadáa ẹ rí i pé ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa twenty twenty three budget now wọ́n sọ̀rọ̀ nípa kíní kan trillion twenty seven point seven trillion naira okay now ẹ máa wá rí i pé wọ́n gbé kinní kan ní supplementary budget supplementary budget ó mìíràn pé ẹ mọ̀ pé ó ní iye ọjọ́ tá a fi sọ̀rọ̀ nípa budget padding báwọn kan pàdé budget a ṣàlàyé nǹkan pè ní budget padding ìyẹn ni wípé bíi kéèyàn ó gbéṣẹ́ fún yàn kéèyàn ó gbé contract fún yàn but true manager ẹ kẹ́ni tó fẹ́ ṣe contract kó fún ọ ní bíìlì pé twenty million naira ni contract yìí máa ná wa ó dẹ̀ ti ṣàlàyé tí ó fi twenty million naira rà àwa wò pé nu twenty million naira yìí tẹ́ni ti ṣàlàyé gbogbo tí ó fowó ìra nǹkan kan ò ní gbọ̀n lẹ̀ fún mi o èmi dẹ̀ ni mo fẹ́ wọ́ọ̀kì owó wá jáde lọ́dọ̀ ọ̀gá ni mo fẹ́ sọ fọ́gà wípé ọ̀gá ẹja ṣe kinní yẹn ẹja um, ó máa adẹ́mọ arígè nìkan bẹ̀ ẹja ṣe mo ti wá rí i pé kò sí nǹkan tó fẹ́ yọ ọ́ lẹ̀ fún mi ó possible kí n sọ fún contractor pé ah, kọjọ kó bá ń háàdì nǹkan kan tá à nídìí tàbí tí ò wúlò tàbí tó pé at the end of the day ọ̀dọ̀ mi ló máa bọ́ sí tó máa jẹ́ bíi two point three million naira kó bá ń wá àyè kan kì í bọ̀ tí ó bá tó bẹ́ẹ̀ ká sọ pé ó kéé bíi seven hundred thousand naira ánúmọ̀ inú lẹ̀ kémi náà sáré nǹkan pọ́nlá ẹ̀ bá ń háàdì ẹ̀ mọ́ ìyẹn wà lára budget padding ìmọ̀ pé tótà ni ọ̀gá òṣìṣẹ́ lé lórí sòfà àtàn dẹ̀ ti kọ nǹkan tán fẹ́ rà ó dẹ̀ ti rí pọ́n ti pléèsì òun náà síbi tán fẹ́ rà ó dẹ̀ ti fọkàn sí pé mọ́nìjà máa mọ́nìtọ̀ ẹ̀ nǹkan pè ní budget padding nìyẹn àwọn senate wọ́n pàdé budget ààrẹ pàdé ẹ̀ then la wá gbọ́ nípa supplementary budget to supplementary appropriation totaling of two point one trillion naira now supplementary appropriation yẹn normally ó níye wákàtí ó níye ọjọ́ tí wọ́n fi ń pass bill nílé ìgbìmọ̀ asòfin àgbà but supplementary budget yìí wọ́n fast track ẹ̀ as in wọ́n jẹ́ kó jókòó rárá tán fi pass ẹ̀ into law pápápá náà dẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní náwó ẹ̀ okay so táwọn ọ̀jọ̀gbọ́n kan dẹ̀ gbójú agan sí wípé àwọn owó tí wọ́n ná yẹn wà ìlẹ́gà led by aṣíwájú bọ́lá ahmed tinubu ẹni tá a bèlè pé bọ́jẹ̀tì wa safe lọ́dọ̀ ẹ̀ economy wa safe lọ́dọ̀ ẹ̀ account wa safe lọ́dọ̀ ẹ̀ finance wa safe lọ́dọ̀ ẹ̀ ẹ wá rò wípé gbogbo àlà máa dákẹ́ gbogbo ara jákọ́ ló máa ń gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ mọ̀ gbó bàbá ń tanra wa lókù gbogbo ara jákọ́ ló lè gbàrú ẹ̀ now lára rẹ̀ ni pé wọ́n ya five billion naira sọ́tọ̀ fún presidential yacht ṣùgbọ́n gbà táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pariwo yacht báwo at what age kí ló fẹ́ fi ṣe sọ́fẹ́ mọ́ni lójú omi ni kí ni ó fi ṣe igbádogóje èrò wájà náà fi dàìfáàtì five billion naira yẹn sí student loan ńgbà tariwo pọ̀ jù now lára ẹ̀ ní one point five billion naira tí wọ́n ní wọ́n fi ra SUV fáwọn fún ìyàwó president madam olúrẹ̀mí tinubu now gẹ́gẹ́ bí nǹkan tó wà ń bí supplementary appropriation bill for two thousand and twenty-three passed by the senate in early november tinubu assented to the budget the same week it was approved by the parliament at a time is um, a civic group wrote to the government requesting the removal of the frivolous items kí làwọn frivolous items tá à ń sọ ń pa ẹ̀ òun náà ni pé ara jẹ́ẹ̀tì ara yáàṣì ara SUVs fún ọ́fíìsì wife of the president afẹ́tún ilé ààrẹ tí ń bẹ lẹ́kọ̀ọ́ ṣe afẹ́tún ilé vice president tí ń bẹ lẹ́kọ̀ọ́ ṣe frivolous items àwọn item tí ò hard mọ́ economy wa tí ò ní benefit kankan fún masses so ó wà very very surprising wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ló yẹ ká bá nídìí irú ẹ̀ ó wà very very disappointing now ó wá ní um, okay given the Senate's decision to approve the two point seventeen trillion supplementary budget for the year two thousand and twenty-three Nigerians are concerned about some items therein now the uh, our ẹgbẹ́ yẹn wa competition dated third November was accompanied by the signature of one thousand eight hundred and seventeen Nigerians urging the president to remove the flagged items flag items main àwọn items tí wọ́n ti high mark táwọn èèyàn ti sọ wípé no ilé ò necessary ilé ò necessary kì í ṣerú time ló yẹ ká ṣe léyìí kì í ṣerú time ló yẹ ká rí léyìí so far tó jẹ́ wípé everybody ló mọ̀ wípé aship ń bẹ níta ntọ́ afẹ́ fi ìsì aship yẹn lára masses ìyẹn ló yẹ ká máa wá kì í ṣe àwọn nǹkan tí ò nídìí tí ò wọ́ tiẹ̀ we are not talking you are not talking about paying um, WAEC fees for students throughout the federation you are not talking about that you are talking about yash you are talking about uh, eh, suv cars tán máa fi one point five billion one point five billion naira rà irú suv wo nìyẹn ṣé wọ́n wọ̀ lọ sọ́run rere ni ṣé yóò gbé yàn náà ni why wasting money now uh, yeah to remove the flagged items. Other frivolous items in the budget included purchase of SUV vehicles for Senate House equals to 2.9 billion naira. 2. Replacement of operational pool vehicles for State House for another 2.9 billion naira. Okay. Renovation of presidential quarters for the president with four billion naira. Construction of office quarters in the state house. Office quarters kí náà fẹ́ kọ́. Àwọn wo ló fẹ́ máa lu ọ́fíìsì yẹn? Kí náà fẹ́ máa mú bẹ̀ kí náà fẹ́ máa ṣe ń bẹ̀? Okay, um, office quarters in the house with another four billion naira. Then renovation of the president's official residence in Lagos with three billion naira. Can you imagine that, sir? Can you imagine that? Ẹ wo tí mo ti dárúkọ yẹn tá a bá ro tá a bá ro two point nine billion naira mọ́ two point nine billion naira ó ní iye tó jẹ́ sà that is four point eight tá a bá fi four mọ́ ńkọ́ ó di eight point eight tá a bá fa another four mọ́ ńkọ́ ó di twelve point eight plus another four ó di sixteen point eight plus another three that is nineteen point eight ni wọ́n ti ná sí nkíà ààrẹ nìkan láì sí ìfi one point five billion naira ti tán fẹ́ fi ra SUV fún ìyàwó ààrẹ àtowó tán fẹ́ fi renovate ọ́fíìsì ìyàwó ààrẹ now anybody tó bá sọ pé Nigeria broke ṣe mọ̀ wípé àwọn èèyàn ò lè sọ fún ọ pé ah nàìjíríà ilé ò broke náà o ngbà tí president bá lè ná náà pà báyìí tán lè máa ṣe supplementary budget within few days táàrẹ lè bu ọ̀lú within few days tó wá yára bí ìgbà tí wọ́n change anthem nàìjíríà because ntọ́ yára jù lọ́rùn lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà nìyẹn so on october thirty nigeria's federal executive Executive Council approved the submission of the supplementary budget to Parliament by the end of that week. The two chambers in Parliament are speedily passed the budget through three readings within one week, within the space of one week. By the middle of the succeeding week, President Tinubu signed the budget into law, applauding the lawmakers for uh, expeditiously approving the bill ńgbà tí kálukú ti mọ̀ pé ibi tó kèlè àwọn ó ti pọ́n lórí nù àwọn lawmakers mọ̀ wípé anumọ̀ ò ní nulẹ̀ ẹ̀ ní gbé supplementary budget kan síwájú àwọn láì sí pé àwọn gangan ó rì pọ́n láńbẹ̀ gbogbo eléyìí ti ń jẹ́ kó yé wa wípé business ni wọ́n ń fi ilé ayé wa ṣe àtàárẹ̀ o àtàwọn lawmakers àtàwọn ministers gbogbo àwọn tó wà níjọba tí wọ́n ń bẹ lókè business wọ́n ń transact pẹ̀lú orí wa ni wọ́n ń fi wá ṣe business ni àtàwọn expense àwọn ò lè afford ata five hundred naira majority inú wa ò lè afford gàrí one thousand naira majority wa ti fi ẹ̀wà á lẹ̀ wọ́n jẹ wa mọ́ gbàtẹ́wà ti di six thousand naira five thousand naira four thousand seven ni wọ́n ti yín ẹ̀wà nù wọn ò dédí ẹ̀wà mọ́ rárá ọ̀pọ̀lọpọ̀ nù wa ni ò afford rice do you know at this millennium age this jet age this computer age majority èèyàn ò afford gas wọn ò afford kerosene igi ni wọ́n fi ń dáná wọn ò tó lè afford èédú igi ni wọ́n fi ń dáná lélẹ̀ tá a ti fọkàn sí wípé oko nìkan ni wọ́n tún ti ń figi dáná nìsín but unfortunately à ń figi dáná dìsín so àwọn kan dẹ̀ jókòó síbi kan wọ́n wá náwó èyí kan wá ní lọ́kàn wípé àwọn wèrè ta nílé ìjọba yìí wọn ó déédéé rò lọ́jọ́ kan láì sọ pé àwọn fẹ́ pín nàìjíríà èyí wá rò wípé àwọn olórí burúkú akótilétà ta nílé ìjọba yìí wọ́n á dédé ròǹjọ́ kan páwọn fẹ́ dá padà sí regional government ńgbà tí wọ́n mọ̀ pé bàbá ti dé regional government kò sí ọ̀fẹ́ owó epo mọ́ láti Niger Delta because n everybody ń jókòó tìǹú national cake nìyẹn n tí wọ́n ń yọbọ́ yọ síbí yọ ọ̀bẹ tì nìyẹn tán fẹ́ pín every month kan pín ti federal fún federal kan pín ti state fún state kan pín ti local fún local n tí kálukú fẹ́ jí ń bẹ̀ ló jẹ́ most important thing to them. so ta ló wá ṣe orílẹ̀-èdè yìí now like I said the speedy the speedy passage of the budget is problematic because it failed to pass through the required scrutiny. Now, this is not the first time a supplementary budget is passed it is never the first, and we are not in an emergency. So, the speed at which the budget moved from parliament to the presidency made it difficult for us to route their petitions, for activists to route their petitions to the appropriate authority. So, now nbi tán ti ń prepare láti submit petition sí parliament nǹkan máa gbọ́ ni pé àwọn lawmakers wọ́n ti pass ẹ̀ wọ́n ti pass budget into law how do you now change that well máa tọrọ ìṣẹ́jú méjì láti polówó nǹkan tí mo ń god bless you sir god bless you ma ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ọ́ máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o ọ̀rọ̀ ni ọmọ ṣẹ́gi lájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbẹ̀ kan gbẹ̀gbẹ̀ kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làwọn ẹlẹ́nu iṣẹ́ kò fẹ́ máa rí tajé ṣe kó sọ kó bóde pàdé ìṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹ̀rọ tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rímù tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún ìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní dẹ̀sẹ̀mbà ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo tó fẹ́ fún ayé rẹ̀ ní ti dáadáa káwọn alálòó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó k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 junction ìjẹ̀bú ìmẹ̀sìn nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea herbs and stop spices lórí facebook at oea underscore herbal lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com email address wa ni appstrops2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọ ọba ọlámilẹ́kan olóhùn aláṣẹ oea apps and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èé ṣe.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 kí ló fà tápá kan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ eh, bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà, mo nígbàgbọ́ wípé ẹ ń fi ọkàn bá mi lọ àbí ẹ ń fọkàn bá mi bọ̀. Náà kí n tó tẹ̀síwájú padà, màá yá ṣẹ́jú kan lò nínú ìṣẹ́jú yín, kí náà ni mo fẹ́ sọ nípa Project FM rédíò mi níbi tí mo ti nílò ìrànlọ́wọ́ àwọn ẹlẹ́nijọ́ àánú àwọn tó bá lè kún mi lọ́wọ́ tó lè mú àlá mi ṣẹ láti ní FM rédíò tọ̀dọ̀ mi kò pọ̀ jù mí lọ mi ò kéré fún un ṣùgbọ́n àwọn olówó wọn máa ń ní tẹ bá wò dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé federal government state government ló máa ń ní rédíò káwọn private káwọn private ó tó máa ní káwọn aládàáni ó tó máa ní so àwọn olówó ni wọ́n máa ń wá dábàá ẹ̀ ṣùgbọ́n èmi tálíkà náà mo fẹ́ dábàá ẹ̀ àbí mo dábàá ẹ̀ bóyá mo jẹ́ mo jẹ́ mo máa jẹ́ tálíkà àkọ́kọ́ tọ́lọ́ máa fún lórí ọ̀fẹ́ láti ṣe mi ò rọra mi pin mo dẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run mo dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀yìn yẹn kọ̀ọ̀kan tọ́lọ́run ọ̀ràn sí mi mo sì nígbàgbọ́ nínú ara mi bọ́lọ̀ ń bá kádà rẹ̀ wípé ẹ wà nínú àwọn tí yóò kún mi lọ́wọ́ láti mú àlá mi ṣẹ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 five three àánú olódùmarè ò ní fi sílẹ̀ now gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ lára àwọn àjọ kan tó wá rí wípé iná àpàlẹ́ léyìí ìyẹn aráàlú jẹ léléyìí ìpawó òòlù ń pọ́npọ́ léléyìí ilé ò láǹfààní nǹkan tó fẹ́ ṣe fún wa wọ́n wá kóra wọn jọ wọ́n wá competition wọ́n try láti fún wọn ní ilé ìjọba ṣùgbọ́n kí petition wo tó dọ̀dọ̀ secretary to the government of federation SGF ó dọ̀dọ̀ SGF ní November third November three ààrẹ buwọ́lu bọ́jẹ̀tì ọ̀hún ní November eight ọjọ́ karùn-ún tí petition débẹ̀ náà ni ààrẹ buwọ́lu now ọgbọ́n nǹkan tí sgf sọ ni ó ní um, your request had been overtaken by events had been overtaken by events ilé tó túmọ̀ sí pé kẹ́ẹ̀ tó mú déwọ̀ ẹpẹ́ lẹ́yìn o lóòótọ́ bọ́n bá petition débẹ̀ kò sí nǹkan tó fẹ́ change petition kí ni wọ́n gbà sẹ́gbẹ́ kan ni petition ló fẹ́ change Bọ́lá Tinubu láti ṣe nǹkan so but unfortunately ó jẹ́ ẹ̀dùn ọkàn gbogbo wa ó dẹ̀ jẹ́ nǹkan tó bà á lọ́kàn jẹ́ gidi now um, àwọn nǹkan gidi ń bẹ ńlẹ̀ tó yẹ kí wọ́n jíròrò lé lórí tó yẹ kí wọ́n fún ní speedy reading gẹ́gẹ́ bá ń ṣe fẹ́lẹ̀ yìí but lo and behold wọn ò ní ṣe é gbọ́ nǹkan tí ọ̀jọ̀gbọ́n kan sọ ó ní it is indeed an irony that the Tinubu government knowing the state of the economy asked the National Assembly to approve a supplementary budget of 2.17 trillion naira which included renovation of his residence and that of the vice president. ṣe ló dàbí ẹni pé èèyàn kàn ń dọ́gbọ́n kówó òlù sápò honestly nígbà tí nǹkan dọ́gbọ́n kówó òlù sápò ni now àwọn owó tí wọ́n ń ná yìí ó wà láwọn ibì tí mo tọ́jú ẹ̀ sí oh, unfortunately mi rò pé mo ní nítòsí ń bí o iye àwọn owó yẹn bí wọ́n ṣe ná bó ṣe wà ní. Ni bó ṣe wà létò ètò síbẹ̀ tí wọ́n á renovate ilé ààrẹ lẹ́kọ̀ọ́ wọ́n á renovate ilé vice president lẹ́kọ̀ọ́ wọ́n ya owó rọ̀gùrọ̀gù sílẹ̀ fún ó wà very very unfortunate pé ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ni àgbà àwọn tá a rò pé wọ́n rẹ̀ wá lẹ́kún wọ́n tún pa wá lẹ́kún sí ni àwọn tá a rò pé wọ́n ò nu omijé wa nù kúrò wọ́n tún dákún wàhálà wa àwọn tá a rò pé wọ́n ò dín ìyà wa kù wọ́n tún fi kún ìyà wa ni so mi ò sọ fún wọn pé Bọ́lá Ahmed Tinubu ò ṣe dáadáa o ó lè ṣe dáadáa nípa àwọn pọ́lísì kan kò ṣe dáadáa nípa owó níná so irrespective tó wù kó lè ṣe ọrọ nipa ọ̀rọ̀ nípa ìṣòwò ìlú ìnáwó anyhow ìnáwó bí ẹlẹ́dà ìnáwó bí ẹni tí ọ̀ràn tí ọ̀la ìnáwó bí ẹni pé nǹkan ni kó wá ṣe ń bẹ̀ ni pé kó wá náwó kíyàwó ẹ̀ wá náwó káwọn ọmọ wá náwó nìkan. ta lè ta lè kúté òròjò ológbò fún ta láròjò àwọn jẹgúdújẹrá ta la àwọn olè tí ń bẹ nílé ìjọba fún gbogbo àwọn tó wà nílé ìjọba pátápátá kò sẹ́ni tó nífẹ̀ẹ́ mi àtẹ̀yìn lọ́kàn nù wọn because ká ní wọ́n nífẹ̀ẹ́ wa ni tí Dangote bá lè rí refinery ṣe láàrin ọdún mẹ́rin how long will it take the whole country to build a refinery ká ní wọn ò lè tẹ́lẹ̀ tó wà ń bẹ̀ ṣe how long ló máa take wọn níbo ni Dangote ti rówó tó fi kọ́ rìfáínárì síbẹ̀ ni gọ́fìmẹ̀ntì ò lówó ni gbogbo àwọn owó tán fi renovate ìlera SUV yìí ẹ sọ ẹ sọ fún mi yé refineries tó máa kọ́ that is excesses of our government of our people of our leaders we don't have leaders we only have dealers that are doing business on our expense so kò sí ní ta fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ ò tí ì ṣe fún wa kò sí ní ta fẹ́ tọrọ lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ ò tí ì pèsè ṣùgbọ́n nǹkan ẹyọ kan náà lọ́lọ́run ò fún wa bóyá ká dẹ̀ sọ wípé lánìtàn kan kì í níwò ẹ̀sìn ni tàbí èèyàn kì í ní í tán ó ní pé ọlọ́run ò fún alólórí gidi rí ntó bá kúrò ń bẹ mọ́ ń bẹ́ta ilé tó dé ni ẹ̀sọ́ ilé tó kù ńbẹ̀ tá a tún padà ṣàdúrà fún wípé èèyàn ni ńgbà tí Goodluck lọ ńlá tó mọ̀ pé èèyàn ni kò yá wa láti pè padà ni majority àwọn èèyàn gan fẹ́ pè padà ní 2019 ah pé kọ́ ọmọ jáde bọ̀ padà jáde ní 2020 2023 gan pé kọ́ ọmọ jáde padà bọ̀ kó wá díje àti míìsì ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn tó ń sọ wípé Buhari ah Buhari try gan o lásìkò rẹ̀ ah nǹkan ò le tó báyìí bí Bọ́lá Tinubu náà bá lọ sáà tó ní sọ pé ó tún gbìyànjú pẹ̀lú ẹni tí yóò tún padà wá lọ́jọ́ sọ wípé ẹgbẹẹgbẹ̀rún Bọ́lá Ahmed Tinubu mo ti sọ tẹ́lẹ̀ lọ́jọ́ tó pẹ́ pé one thousand Bọ́lá Ahmed Tinubu ò lè fèsì Nàìjíríà kò sólóṣèlú tó fẹ́ fèsì Nàìjíríà wọ́n lò ó bá ń ṣe bá ń bẹ̀ wọ́n jayé tiwọn wọ́n kọjá lọ ni kò sẹ́ni tó máa tún ṣe ẹni tí yóò tún lù ṣe kì í náwó bí Bọ́lá Ahmed Tinubu ṣe náwó wọ́n kàn ń waste owó yẹn bí ẹni pé a ní excess lórílẹ̀‐èdè Nàìjíríà bí ẹni pé ayé dẹ̀ wá lọ́rùn lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n dẹ̀ rí wa bẹ́ẹ̀ ń gbọ́ ọ̀rẹ́sẹ̀ wèrè òbùsọ̀ ọlọ́gbọ́n èwo ló fẹ́ gbé tiẹ̀ lẹ̀ ńgbà orí sanmi tó sangi orí gbàdá ọ̀gbà tọwọ́ ẹ̀ ọ̀rẹ́ ni eégún lé lọ òjì ló ń jẹjẹ ńjò ló tó fẹ́ jèrè ará ọ̀run wọ́n ti mọ̀ pé báwọn bá gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ báwọn bá náwó wa bẹ́ẹ̀ á kéyẹ̀ yẹ àdàkẹ́ náà ni á panu mọ́ ṣé wọ́n wá jẹ̀bi ni náà ni wọ́n fi máa ń rẹ̀ wá jẹ tàn wá jẹ lọ́dún mẹ́rin mẹ́rin well ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kò sẹ́ni tí yóò ṣòfin àjẹ́ ẹ̀jẹ̀ ìṣẹ́nu ń gbọ́lá fún bèè àìbónisù wàá dèdè ègùn káwé tònítọ̀la kẹ́ni mẹ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ ẹni tí yóò ṣèlú ẹni tí yóò tún lù ṣe ẹni tí yóò mú gbé ayé ìdẹ̀rùn bá mẹ̀kúnnù kí rojọ́ tó pọ̀ pọ́lísì wo la ń ṣe tí ò materialize tí ò lè materialize pọ́lísì wo la ń ṣe tó ń fi kún hardship lẹ́fírí kọ́nà ńgbà tọ́nà méjì bá wọnú òlu tá a wá bẹ̀rẹ̀ ọ̀nà ṣíṣe láti gun kìíní tá a bẹ̀rẹ̀ ọ̀nà ṣíṣe láti gun kejì bó la fẹ́ káwọn èèyàn rìn does it make any sense no ẹ láìkẹ́ follow page mi lórí facebook awikonko live awikonko live ẹ subscribe sí youtube channel mi awikonko tv àkàndọ̀rọ̀ awikonko tv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 ẹ̀fọ́ ló tí wo ti ògbólógbò àgbẹ̀ ló kú tòun tẹ̀wù ràpà lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́dún tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè gbòó rẹ̀ lọ́rùn ó ní ó ní mo gbà ó ní pípa tí mo gbọ́ wọn lórí mi ni òjá jẹ́ wọn ibi tójú rí ẹnu ò gbọ́dọ̀ sọ lọ́wọ́ ayé o.